الحمد لله الذي فضل ليلة القدر بين ليالي وجعل عبادة في الليلة خيرا من عبادة ألف شهر والصلاة والسلام على أتمان الأكملان على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن ليلة القدر هي أعظم ليالي العام جعل الله في العشر الأواخر من شهر رمضان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 ọba tí ó ṣe òru Lailatul Qadr tó ṣe ní àṣọ láàrin gbogbo òru tí ń bẹ láàrin ọdún kan Lailatul Qadr òru yẹn òun làgbà gbogbo òru tí ń bẹ nínú òru ọdún kan ọlọ́run ọba aláàfíìlẹ̀ fáwọn umma Muhammad àwa ìjọ anábùwà Muhammad sallallahu alaihi wasallam nítorí oore tọ́pọ̀ tá a máa rí ń bẹ́ẹ̀ ọlọ́run bá aláàtọ́ tó ṣe bẹ́ẹ̀ fún wa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run àní ọlọ́run Muhammad kọba gbogbo àwọn ará ilé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọsọba tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sán alẹ́yìn ẹjí kí kálọ̀ lè mà wípé òru Laylatul Qadr ọlọ́wọ́n bá aláàfi sí inú àwọn òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan lẹ́yìn tí a múra láti wọ bẹ̀ báyìí ọlọ́run ṣe òru náà ó ṣe ní òru albarika òru tí ọlọ́run máa ń síjú àánú wòyàn òru tí ọlọ́run bá aláàmà multiply iṣẹ́ rẹ̀ tẹ́yìn bá ṣe ń bẹ̀ ọlọ́wọ́n bá aláà ó fi òru ilẹ̀ fún wa kó máa jẹ́ opportunity ńlá láti lè lépa bá gbogbo àwọn nǹkan tó ti bọ́ fún wa nínú ìbáàdà lẹ́yìn náà ọlọ́wọ́n aláà ó fi òru wí fún wa láti ṣíjú àánú wa láti foríjìn wa lérí àwọn ẹ̀ṣẹ̀ wa ọlọ́wọ́n sì rẹ́dí láti gbàdúrà gbogbo tẹ́yìn bá fẹ́ ọlọ́wọ́n rẹ́dí láti gbàdúrà yìí lóru táwé yìí òru ńlá ni òru Lailatul Qadri kìí ṣe òru àwàdà gbogbo orun tẹ́yìn bá ń sùn nínú ayé tọ́ba ilé sùn lóru yẹn tí ó bá dà tí ó nàró òfò ńlá ni fún yàn ìsì máa ń jẹ́ sábàbí aburú nínú àkọọ́lẹ̀ tí wọ́n kọ fún yàn lọ́dún. nùsùlù Qur'ani fiha min fadailaha nínú àwọn tá a fi mọ̀ pé òru náà tóbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sọ nínú kọ́ránì Karim wípé nínú òru yẹn lásán àlè kọ́ránì kalẹ̀ ọlọ́run bá ní inna anzalnahu ayé al-Qur'an anzalna al-Qur'an fi laylatil qadr ní òru laylatil qadr torí pé kọ́ránì tóbi ọlọ́run wá sọ kalẹ̀ ní òru tó tóbi òru yẹn kárí pé à ń kàlù kọ́ránì níbẹ̀ torí ní òru yẹn wọ́n sọ kalẹ̀ ládátá gbàtà bá ń kàlù kùránì níbẹ̀ ládátọ́ pọ̀ ní al-ibadatu fiha khairu min ibadati alf shahr ọlọ́run tó ń tẹ̀síwájú wípé ìbádà tá a bá ṣe nínú òru yẹn náfìlà ló ṣe àti ìran ọ̀ràn yẹn tó kí magrib tó kí jọ yẹn àti gbogbo àwọn sàárà tó ń ṣe àsìkáàrù tó ń ṣe àdúrà tó ń ṣe rìwọ́ọ̀dù tá máa fún ẹ lóru yẹn tọ́lọ́mọba ní kéèyàn lọ́pọ̀túnì láti ṣe àwọn iṣẹ́ ìbáadà rìwọ́ọ̀dù tí wọ́n fún wọn náà ní rìwọ́ọ̀dù ẹni tó bá sin ọlọ́mọba fún ẹgbẹ̀rún oṣù ẹgbẹ̀rún oṣù ń jẹ́ eighty three years four months ẹ̀dàkùn ẹni tó wálé ayé tó sì lò eighty three years láyé tí wọ́n ní gbogbo àsìkò rẹ̀ pátá àtọ̀sọ́ àtòrí ìbáadà ní fi ń ṣe yìí reward tán máa fún ládá tó mọ́ fún yóò wá sí dédé wọ́tọ̀ kan nàró lórun yẹ tó sì bá dàmbẹ̀ ọlọ́mọdé alóòsì ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa a ti ń gbàwẹ̀ ti pẹ́ a ti mọ wálé láti lè kọ́dí ti pẹ́ bídí àti ó ti wọ̀ wá lára àwọn ilẹ̀ láti lè kọ́dí tí ò nítumọ̀ tí ní reward tọ́lọ́wọ̀n ràn wá bá nàbí ò fún wa ẹ jẹ́ ká pàátì lọ́dún ni ká fi lépa bá àwọn ẹni rẹ̀ ọlọ́wọ́n bá ní wa ma adraka ma laylatul qadri ọlọ́wọ́n ní ta ló fi àṣírí òru yẹn máa wọ nábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá ní laylatul qadri ọlọ́wọ́n ní òru yẹn òru laylatul qadri yẹn khayrun min alfi shahr ay al-ibadatu fiha ìjọsìn tẹ́yìn bá ṣe ń bẹ̀ láàrin bíi ten hours eleven hours látẹ̀yìn mọ́gìrìbì di ìgbà tí àlùfájà ló fi yọ àsìkò yẹn nìkan náà ni ten hours or eleven hours ọlọ́wọ́n ọba ní khayru min alif shahr ìbáàdà tó yẹn bá ṣe ń bẹ̀ àdúrà tó bá ṣe ń bẹ̀ koran tó bá ka ń bẹ̀ náfìlà tó bá yan ń bẹ̀ sàárà tó bá ṣe ń bẹ̀ zakati tó bá yọ ń bẹ̀ gbogbo sẹ́ẹ̀rí tó bá lè ṣe ní àwọn lóru yẹn o ọlọ́wọ́n ọba ní ládàtà fún ọ ọ pọ̀ ju ládàtà fẹ̀ni tó bá sin ọlọ́wọ́n ọba ní ẹgbẹ̀rún oṣù lọ ọlọ́wọ́n ọba aláàtì sọ àṣírí fún o ti ṣe question ọ dẹ̀ ti sọ answer fún wa nítorí wàá kú ni pé báwo ló ṣe ní sùn ní gbogbo òru yẹn torí o gbọ́dọ̀ sùn lẹ́ni kó jí lọ́la kó sùn lọ́tùnla kó jí yọ́mẹ́rin nítorí jẹ́ kó orí oríire yìí òun náà kọjá pé gbogbo òru mẹ́wàá tó kù lẹ́yìn nígbẹ̀yìn Ramadan yẹn kọjá pé gbogbo ẹ̀ pátápátá iná lọ nàró iná ló ṣe ìbádà ń bẹ̀ lóòótọ́ ilé fọwọ́ sọ̀yà pé ó ṣe kò ń gẹ òru Laylatul Qadr ọlọ́mọṣà wọlé ọlọ́mọ yẹmí lẹ̀ lọ́dún mùsùlùmí tọ́lọ́wọ́n bá olè yọ́lẹ̀ o ẹ̀yẹn lè sùn orí lẹ́yìn ìgbà tó sínú tán ó jí lágo mẹ́wàá ọjọ́ kejì láàárọ̀ kò sí àrà tọ́lọ́wọ́n lè dá lérí wa wọ́n dà ilé wa ní ti káàfù tí ó jáde lọ́wọ́n lọ lè yanjú bísínẹ́sì kan adé olùsòrò yẹn. tọ̀nẹ́sọ̀lù màláíkà ọ̀rọ̀ fíhá ọlọ́run tó sọ fún wa pé òru yẹn àwọn ẹrú òun àwọn màláíkà tí wọ́n jẹ́ tí wọ́n mú tí wọ́n sùn gbogbo wọn máa sọ̀kalẹ̀ òjìbìrìl ọ̀gá wọn òun gan máa bá wọn wá ọlọ́run làwọn màláíkà máa sọ̀kalẹ̀ kí làwọn màláíkà fẹ́ ṣe wọ́n fẹ́ máa ṣàdúrà fún gbogbo àwa tá a sùn wọ́n fẹ́ máa tọrọ àforíjì fún wa wọ́n fẹ́ máa kí wa asalaamu alaykum asalaamu alaykum asalaamu alaykum ọlọ́run bá ní tanazzalu lil màláíkà ọlọ́run bá ní àwọn màláíkà máa sọ̀kalẹ̀ lóru yẹn o àti jìbìrìl oníjẹ́ rúwà bíi ìdìnnà bí i wọn ò dásọ̀ kalẹ̀ àti pẹ̀lú àṣẹ Allah látòkè sọ́mà ní kulli amr gbogbo níta bá ń ṣàdúrà sí nínú àlámọ̀rí wa wọ́n máa sàmí sí àwọn náà máa ṣàdúrà fún wa. min fadaahili laylatul qadr nínú ọlá tó wà fún laylatul qadr àìlẹ́yìnlá laylatu salam òru àlàáfíà ni wa aman òru fọkànbalẹ̀ ni. لا يستطيع الشيطان أن يعمل فيها سوء àṣetáni òní kankan tó fẹ́ ṣe lórúkọ yẹn gbogbo da wọn lọ́wọ́ ẹni ẹ má ba tẹnì kankan o Oru yẹn òru tí ìbílísì àtàwọn ọmọ rẹ̀ tọ́lọ̀ ni amina ọlọ́wọ́n bá ní salamun hiya ayé hiya salam aláìlẹ̀ salam ọlọ́wọ́n bá ní sẹ́yẹ rí òru yẹ salam peace ní gbogbo ẹ̀ ata matala alifajiri láti gbà tí òrùn bá ti wọ̀ títí tí alifajari ó fi yọ tálífàjari bá ti yọ òrùn yẹn ti tán nìyẹn ọlọ́run wa ó lè fi sí òru àkọ́kọ́ ó lè fi sẹ́lẹ̀ kejì àbẹ́lẹ̀ kẹta àbẹ́lẹ̀ kẹrin àbẹ́lẹ̀ karùn-ún àbẹ́lẹ̀ kẹfà àbẹ́lẹ̀ keje ọ̀bẹ́lẹ̀kẹjọ ọ̀bẹ́lẹ̀kẹsàn ọ̀bẹ́lẹ̀kẹwàá ìgbà wa wàá máa àsìkò tọ́lọ́hún fi sí ọwádọ̀ ọ̀nà yẹn lérí rẹ kọjá pé gbogbo àwọn òru yẹn lọ́mọ ṣe kíni lọ́mọ ṣe ìbáàdà ìbáàdà tó fẹ́ ṣe wọ́ṣẹ̀ dáadáa o ìbáàdà tí ànábì ṣe nígbà tá ànábì ń ṣe ìtìkáàfù ìbáàdà tá ànábì ṣe nígbà tá ànábì ń wá òrùlé láti lè kọ́ni kìí ṣe táwọn àdá dálẹ̀ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tí wọ́n dálẹ̀ tí wọ́n bá ti sọ pé ẹ máa bọ̀ wálé láti lè ẹ máa lọ bẹ̀ ìranù ni wọ́n ṣe ń bẹ̀ o gbogbo mọ́sálásí àbílẹ̀ kí wọ́n tẹ́ bá ní ẹmọ bọ̀ wálé láti kọ́ di ìranù wọ́n ṣe ń bẹ̀ torí ìjọ yẹn kò sẹ́nìkan tó mọ̀ lẹ́yìn ọ̀lọ́ la yajriha illallah al-layla gabati anin nas hatta al-malaika orú yẹn àwọn màláìkà gan mọjọ́ tí ó bọ́ sí wọ́n kàn rí kọ́ lọ́wọ́ pàṣẹ fáwọn nínú ọ̀kan nínú àwọn òru yẹn pé ọyá ẹ̀bọ́ sísàlẹ̀ kátó wá kọ́ pọ̀ a kì í lọ Laylatul Qadr o wípé à ń lọ Laylatul Qadr níjẹ́ ọlọ́mọdé ọlọ́run fi sí tó fi ń lọ àmọ́ ń ṣèbáàdà nínú ilé ni àbí ká lọ mọ́ṣáláṣí ká máa lọ ṣèbáàdà. wa min fadaili Laylatul Qadr hiya laylatu taqdiri al-arzaq wal-ajal nínú àwọn ọlá àti oore tó wà fún òru yẹn òun náà ni pé gbogbo ìṣẹ̀lẹ̀ ọdún tí ó ṣẹlẹ̀ lọ́dún àdìsáàkì gbogbo oore tọ́lọ́run fún àwọn ẹ̀dá rẹ̀ òru yẹn lọ́lọ́run pin ọlọ́mọsà sànú mi ọlọ́mọsà sànú wọn náà fìwásùn àwọn tí ó rí oore lóru náà òru yẹn lọ́wọ́ pín gbogbo àdìsáàk kìí sọ owó nìkan náà ń pè ní rìsíkò owó náà jẹ́ kan bẹ́ẹ̀ àwọn tí ó dolówó ọlọ́wọ́ pín àwọn tá fún rìsíkò tá fún lọ́mọ ọlọ́wọ́ pín àwọn tó lọ́wọ́ dá lọ́lá àwọn tó lọ́wọ́ gbé sípò àwọn tó lọ́wọ́ fún ní àlàáfíà gbogbo tọ́lọ́mọ fún wa táwọn fi ń gbádùn ayé òru yẹn ni wọ́n pín ti kálukú lé lọ́wọ́ ìgbélọ́dún ni ọ̀nàró lọ́dún ní ojì èèyàn lọ́dún ní olówó lọ́dún ní òbímọ lọ́dún ní ọkàn rẹ̀ balẹ̀ lọ́dún ní ìṣòro rẹ̀ ọlọ orú yẹn lẹ́yìn náà wálé àjàl gbogbo àjálù àrélù wàhálà fìtínà ìdààmú ẹkún òṣè orú yẹn náà wọ́n pin ti kálukú ẹni bá wá dìde tí wọ́n ń bẹ lọ́hùn ọlọ́run ọba àlá yọ̀ọ̀ka burúkú kódà tó bá dán o ọlọ́run ní jẹ́ ba tiẹ̀ jẹ́ kò ní gba ìmánì rẹ̀ ọlọ́run sì ní fi ba tiẹ̀ jẹ́ ọlọ́run kún lọ́wọ́ nígbà wọn ni wọ́n máa pín orí wọ́n sì máa kọ aburú lẹ̀ kí ni wọ́n dé tọ̀ wá ń sùn lóru yẹn ọmọ pé gbogbo àwọn táburú ṣẹlẹ̀ sí lọ́dún tọ́lọ dìsítà sí sọ̀rọ̀ yìí òru yẹn ni wọ́n kọ́ fún wọn òru tọdún tọ́lọ ni wọ́n kọ́ tẹ̀kídìrù sanáwí nìyẹn yọ máa ṣe déédéé ìtọ́lọ́run ti kọ nínú ìyá rẹ̀ yọ máa ṣe déédéé ìtọ́lọ́run ti kọ kọ́lọ́run tó dá wa. gbogbo ẹni tí ó ń bẹ lọ́nkọ́ lọ́n ka ẹkún kò fún àtẹ̀sẹ́ àti wàhálà àti ìdààmú nígbà tó tó fẹ́ sùn lóru yẹn òru crossover ẹ òru january first kò kí sòru wa oru wa ló délẹ̀ yìí òru àwọn rìdíìmù nìyẹn àwọn cac àwọn àwọn sẹlẹ àwọn sẹrafù àwọn afọ àtẹmọ́ àlọ́ mọ́sálásí lóru yẹn aláìmọ̀kan ni wọ́n they wọn ní mà nípa ẹ̀sìn ọlọ kò sí àyà Kùránì tàdísì tó sọ fún wa pé òru yẹn lọ́lá kan lẹ́yìn pé àwọn kèfèrí ni wọ́n máa ń dìde ńbẹ̀ wọ́n máa ń lọ sọ́ọ̀sì òru tiwa ló délẹ̀ yìí jama mọ́tò wa tẹ̀lé àfa kan tí wọ́n máa fi ẹ̀sìn rẹ̀ ṣe ránà látara tọ́rọ́kọ́bọ̀ tó fẹ́ jẹ wọ́n ní lẹ́dàdúró kọ́jú ọwá gbé wọn lọ wọ́n ranú ni wọ́n náà ṣé wọ́n máa ń lọ lẹ́dàdúró kọ́jú ṣé nínú tírà wo nìyẹn wà àwọn ànábì wo ni wọ́n ṣe yẹn àwọn sàábà wo ló ṣe àwọn ọmọ ànàró ní gbogbo òru yẹn ọmọ ṣèbádà nínú ilé ẹ̀ wàtàwọn ọmọ ẹ̀ àbí kó lọ mọ́ṣáláṣí kò lè darapọ̀ mọ́ àwọn tí wọ́n ṣe náfìlà mọ́ṣáláṣí àbí kó wọ mọ́ṣáláṣí fún itikaf obìnrin ṣe itikaf ọkùnrin ṣe. ọlọ́run bá ní fíhà ọlọ́run ní nínú òru yẹn yufraku kullu amrin hakim ọlọ́run ní iná láàyè ju gbogbo àlámọ̀rí nígbà bá dé ti stáfù jọ kò sí fi ọyẹ babaláwo lè yẹ pásítọ̀ lè yẹ àfáà lè yẹ ìdọ́lọ́run bá ti kọ lóru yẹ ó ti lẹ̀ mọ́ ọlá nìyẹn ah, àfikọ́ bẹ́lọ́hún fún wọ́n lọ sàánú mi ẹkún òsè wàhálà mọ́sà dáadúnú ayé mi ìdààmú àárẹ̀ mọ́sà mú kó yé lóru yẹn àbúrò sì dìde ọ̀tọ̀ ní tó ń ṣe ọlọ́run lè bàndírì àwọn afọ wa tó máìkì síwájú báyìí lórí ilẹ̀ láti kọ́dí wọ́n máa lu bàndírí àwọn yóò máa jó ẹ̀rí ní gbogbo àwọn ilé kí ó kàkí àwọn ilé kí ó wá gbà ní ìdí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ pé ṣe súnà ilé kí ó tẹ́ ń pè ní ilé kí ó wá gbà yìí kò kí ṣe súnà bídíà ni wọ́n ṣe bẹ̀rẹ̀ kò sáburú kéèyàn ti máa ṣe bídíà bọ̀ kéèyàn padà wá rí ìmọ̀lẹ́sìn pé ah wọ́n ní kíníyàn wọ́n ní kò rí báyò kéèyàn dẹ̀ padà sójú ọ̀nà àmọ́ kẹ́ wá dúró lérí pé yìí tẹ̀ ń ṣe lọ́nà tẹ̀ ń ṣe ń parọ́ fáwọn èèyàn àṣírí yóò ní pẹ́ tú níṣẹ́ tí ń tú already. ìjà padà sí ojú ọ̀nà anábíwá Muhammad sallallahu alaihi wasallam ká lè tẹ̀lé anábíwá Muhammad ọlọ́mọsá fi asúnà àwọn tó sórí rẹ̀ nínú òru náà gbogbo àkọọ́lẹ̀ bú ọlọ́mọsá yẹ ẹ fẹ́ ní kọ̀ọ̀kan wa. الحمد لله الجواد الكريم والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أدوك الله دولون وبا أبو الله ري المسا تولى وللودناه فأسنا وطلع الدالولا قلن جميع وقم لدي دادا ọlọ́run ọba aláàkó fún ọ ní àrísìkí tá a fi sẹ̀mí rọrùn kó sọ gbèsè ọrùn wa ọlọ́run ọba aláàkó ta wá lọ́rẹ̀ ọmọ ìgbà tá à ń wá àlàáfíà ọlọ́mọsà fún aláàfíà rà ọba ọlọ́rẹ̀ lọ́lọ́run ọba ẹ̀jẹ̀ máa dúpẹ́ gbogbo gbà ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ba nẹ́bùwá Muhammad sallallahu alayhi wa sallam kọ́ba gbogbo àwọn aráàlú àtàwọn sàábì àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọ́sọ́ba tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sán ọlẹ́yìn Allah anẹ́bùwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ẹ̀yàn rúṣin ọlọ́run omi ma ìṣọ́ra òfin ilé láti lọ́kọ́dì àti ma pàtàkì orú ilé láti lọ́kọ́dì báyìí adẹ̀ máa ṣe nínú àwọn ọmọ kí tàràwì ní gbogbo òru yẹn bá a ṣe ń kí bọ̀ tẹ́lẹ̀ lẹ́yìn ọba máa kí kíjọ́ kan yín dájọ́ kan sí kọ́mọ̀jẹ́ ọ̀sẹ̀lẹ̀ nínú òru mẹ́wàá tí ń bọ̀ kí ọba wá wàhálà fún rẹ̀ anabi ni man kọ́ọ̀mà anabi ni wọ́n man kọ́ọ̀mà lẹ́yìn látàlú kọ́dìrì anabi ni tọ́ba ilé rọ́jú tó dìde lóru lè látàlú kọ́dìrì kọ́ọ̀mà ó dúró yín ṣe náfìlà ìmánà wá ti sábà ọgbà ọlọ́run ọba aláàgbọ́ kìí ṣẹlẹ́bọ wọ́n dẹ̀ ń retí bó ṣe dúró yẹn torí ọlọ́run ló ṣe dúró torí ẹ̀san tó fẹ́ gbà ló ṣe dúró gúfèrè aláhùn máa takọ́ dàmà min dhanbihi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn ọlọ́run pa gbogbo ẹ̀rẹ́ fún lóru ilẹ̀ láti lọ́kọ̀ rẹ̀ ọlọ́run fi asúnà àwọn tí ó dìde o máa ń kọ́ ọ̀mà tí wọ́n náà gbọ́n dáná bí sọ àwọn tí wọ́n á débi kan tí wọ́n ò sí náfìlà yín ló ń ṣe mẹ́ yín ló ń ṣe mẹ́ ọ̀dọ̀ àwọn tí wọ́n ń wá ayé kí wọ́n gbàgbé ọ̀run kí ló ń ṣe mẹ́ ṣe bí ọgbọ́n tá nábì sọ ṣe ní táwọn ń ṣe ìlànà nábì ṣe nínú tá a máa ṣe ń bẹ̀ àlẹ́ itikaf òun náà ni ká lọ sí mọ́sálásí láti lọ lè jókòó síbẹ̀ láti òru alákọ̀ọ́kọ́ títí tí ó fi dé àárọ̀ ọjọ́ ọdún ká wà ní mọ́sálásí àwa tá a bá ní ìgbàláyè rẹ̀ tọ́jú pé kò ní díṣẹ́ wa lọ́wọ́ kò sì ní dídíjẹ mímu wa lọ́wọ́ ìgbàláyé wà fún wa wọ́n fún wa láyé ń bíṣẹ́ àwọn náà là ń ṣiṣẹ́ wa kò sí wàhálà ìtọ́jú sì ti wà nílé àwọn ìyàwó àwọn ọmọ gbogbo tí wọ́n máa fi gbààwẹ̀ gbogbo ẹ̀ ti rọrùn. ọlọ́mọba ni wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ọlọ́mọba ni ẹ̀yin tẹ́lẹ̀ sí ti káfọ́ Ramadan ẹ má súnmọ́ àwọn ìyàwó yín o tí wọ́n bá wá bá yín o ẹ̀yin náà ẹ̀sìn má àwọn ọkùnrin ṣe níbo ni níbo làwọn ti rẹ́rìí tiwọn tí wọ́n fi ń lu bàndírí èyí tí wọ́n ń lò láwọn ilé kéwìn wọ́n ti sọnù gan wọ́n bá ti ń lùlù kí ní àwọn aṣẹlẹ̀ lẹ́yìn ìlú jama ìjó ṣe ìtàwọn màláìka tí wọ́n wò nìyẹn ṣé sọ́ọ̀ṣì làwọn ni ìtì káàfù àwọn ìfẹ̀yìntàn balagbara ẹ̀jẹ̀ balagbara kọ́ mọ darapọ̀ wọn mọ́ṣáláṣí wọ́n máa gbàbẹ̀ lọ́bi iṣẹ́ àbíkọ wà nínú ilé rẹ wà táwọn ọmọ rẹ kẹ máa nàró ní gbogbo òru rẹ kẹ máa ṣe náfìlà wọ bàbá sáwájú tọmọ rẹ bá kéwó kó síwájú yín wọn ti dáko mẹ́ta ìdìde kí tahajjud. ẹlẹ́ẹ̀kẹta àdúà dùá olùmọ́kàfàrà ká máa ṣe àdúà ìyàwó Aisha radiyallahu anha ó ní má akúlù fi hà qalat Aisha má akúlù fi hà kí ni kí ni mo lè máa wí káṣẹ̀ pé òru yẹn ọlọ́run bá ní kí n ṣe kóńgẹ́ rẹ̀ ànábì ní kúlì máa sọ pé allahumma innaka afuw tuhibbul afwa fa'fu anni máa sọ pé ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́ba alámojúkò ọ̀fẹ́ràn kan ọmọ mojúkò mojúkò ńlá ìfì mi tọ́lọ̀ bá ti mojúkò ń bi láìfẹ́ tó bá ti fèrè jìn gbogbo orí tó wà lọ́mọ tẹ́ lọ́wọ́ àtòrí ayé àtòrí ọ̀run. Allahumma innaka afu tuhibbul afwa fa'fu anni ìtẹ́ máa tẹnumọ́ lóru yẹn ni tẹ́ bá ti ṣe náfìlà tán ìtẹ́ máa jẹ lẹ́nu nìyẹn tó bá jẹ́ àsìkò yẹn lóru lè látòlù kọ́dìrì ọlọ́run mojú kò ní láìfẹ́ lẹ́yìn náà gbogbo àwọn iṣẹ́ olóore aka Quran ká máa ṣe sàrà ká máa ṣe ká máa fáwọn èèyàn lóúnjẹ ká parí ìjà pẹ̀lú àwọn ẹbí pẹ̀lú àwọn ará ká máa parí ìjà pẹ̀lú àwọn èèyàn gbogbo àwọn iṣẹ́ olóore lóru yẹn ká máa ṣe àwọn míì sàká wọn nínú òru yẹn ni wọ́n máa ń pín òru mẹ́wàá nǹkan tó yẹ ìsàkọ́ ọba wọ owó rẹ ìwọ náà máa ṣe kíni ìwọ náà máa ṣe sàrà gbogbo iṣẹ́ ìbádà tó bá ṣe lóru yẹn ìrìwọ́ọ̀dù ìbáàdà eh, one thousand months lọ́màgbà sàkáàtì lọ́dún ní ti fídọ̀ òun lọ́rọ̀ jù díẹ̀ two million two hundred and forty nine thousand one hundred two million naira àti two hundred and forty nine thousand one hundred naira ọ̀dà sí forty ìdá kan nínú forty ẹ̀ náà zaka forty six thousand two hundred and twenty eight naira forty six thousand two hundred and twenty eight naira lọ máa yọ nínú 2.2 wọ́n ti dá sí 40 ọ̀kan bẹ̀ ó gbé fọ́kan náà àwọn ẹbí ẹ̀ tí ìyà àti iṣẹ́ ti ń dà láàmú àwọn jẹ̀mọ́ mọ́ṣáláṣí àwọn ọ̀rẹ́ ẹ̀ bàbá rẹ̀ àti ìyá ẹ̀ ó lè fáwọn sàká o torí pé ọ̀ràn yẹn ni kò náwó lé wọn lérí tẹ́lẹ̀ àwọn ọmọ rẹ̀ ó lè fún sàká ìyàwó ẹ̀ ó lè fún sàká torí ìnáwó ti ìnáwó yẹn ọ̀ràn yẹn lérí ẹ̀ tẹ́lẹ̀ mọ́ wàá fi sàká di wọ́n náà yẹn lọ́tọ̀ kọ́lá tó bá ná tán tí dókúnlẹ̀ títà kọ̀ bá wọ̀ òní yọ sàkà àwọn hajjatu asasiya ìnáwó compulsory oye ìnáwó nìyẹn téèyàn gbọ́dọ̀ mọ́nà olè fáwọn fámílì àwọn àbúrò dáadé máa ń mẹ́ẹ̀ tí wọ́n ń bẹ́ẹ̀ nù sí àtìyà yẹ́sì dáadáa ní kó gbé wá sí mọ́sálásí dọ́ọ̀bá mọ ní tọ́fẹ́ fún mọ́ ẹ̀hìn lọ́wọ́ kan pé ẹ̀ bá ń pín àfa ẹ̀ bá ń pín wọn náà lè pín sàkà àwọn mọ́mọ́ àdúgbò yìí tí wọ́n bẹ nínú ìyà nínú sẹ́ẹ́ lókè kálukú ògbére bò ní wọ́n ṣe ń jẹ wọ́n ṣe ń mu ẹ fún wọn sàkáàtì ní owó yín ìwọ́n tó bá yọ sàkáàtì tí sàkáà bá fara ẹ̀ yọ wàhálà ni o bí òróró bá ti fọ́ mọ́ màálù màálù yẹn ò ṣe jẹ mọ́ o tí sàkáà ò bá jáde ní owó rẹ owó yẹn ò lè lálùbáríkà èyí tó wà lọ lè wọ náà lọ ọlọ́run fa ọyọ ọ̀dà ọlọ́lá wọn náà ṣe é àwọn èèyàn ní tọ́lọ̀ fún tó ní two million two hundred forty nine thousand one hundred nínú àkáǹtì láti pàtí pé bàbẹ́ ọ̀dà sí forty ọwọ́ ayọ̀ ìdá kan إذا كان fọ́tì ẹni zaka forty six thousand two hundred and twenty eight naira ọlọ́run wọlé àánú ọlọ́run mọ́sá fi asúná àwọn tí wọ́n máa yọ zaka tí ó anabi ní tahara wòlé ilẹ̀ àtàlẹ́kọ́dì fil witr min al-ashri al-awakhir min ramadan anabi tí wọ́n á sàlàyé fún wa pé gbogbo orun yẹn ni kẹ́ máa ṣe gbìyànjú kẹ́ máa ṣiṣẹ́ kẹ́ máa ṣe gbìyànjú kẹ́ máa ṣiṣẹ́ gbogbo orun yẹn àmọ́ ẹ tíráyì kẹ́ ẹ rí pé ìgbìyànjú yín nínú àwọn odd numbers àwọn awtar àwọn òru tó bá lé kọ̀ọ̀kan ẹ jẹ́ kí gbìyànjú kó tó tóbi sí torí pé ọlọ́run sábà máa fi sí bẹ́ẹ̀ ọba sì wọ́n lọ́wọ́ níbi síbẹ̀ òun náà ní òru twenty one òru twenty three òru twenty five òru twenty seven òru twenty nine ànábì tó aṣọ́nà àdéhùn kan pé twenty seven yẹn ẹ mójútó rẹ̀ àmọ́ kò sí confam oye confam date lọ́wọ́ wa báyìí torí kò sí ànábì láàrin wa kọ́dà nígbà tá ànábì ń bẹ láàrin wọn gan ọlọ́run òfin ànábì náà ẹ̀ẹ̀kan tọ́lọ̀ fi hàn níbi sọ̀sọ́lá wípé èní lòrú náà àníbi dẹ̀ jí oyé ọlọ́run ti fi hàn án ó sì sọ fáwọn àlùmọ́ ẹwà ara àwọn kan tí wọ́n ń jà àníbi lálẹ́ parí ìjà kánàbí tó parí ìjà tán àníbi ní orí ìtúlẹ̀ láti kọ́rí fún ohun sí tòhà àwọn kan máa kọ́ lẹ́sọ̀lẹ̀ lásán àníbi ni wọ́n fi orú láti kọ́rí hàn mí lánàá àmọ́ mo ti gbàgbé lẹ́nu sí nítorí pé táwa ti mọ yẹn àní اللهم وفقنا ويسر أمورنا وقد ديوننا اللهم اشف مرضانا ومرضى المسلمين ورى موتانا وموتى المسلمين اللهم وفق وكامنا ويسر أمورنا اللهم وفتح علينا أبواب البركات والخيرات اجعلنا من القائمين من الساجدين من الراكعين من الداعين من الذاكرين والذاكرات اللهم وفقنا بليلة القدر اللهم وفقنا بليلة القدر واجعلنا من الفائزين فيها أنت على ذلك فاستغفر الله إنه والغفور الرحيم